mi ò láìkí máa jáde lọ́jọ́ birthday mi. I don't want to talk to you. kí ló kó lára náà. ẹ wá bá mi ṣí gẹ̀ẹ́tì. two prince. bàbá ni ara aṣọ tí olóògbé wọ. tókẹ́ ah, ó burú o ah, bàbá ní kúrò ó burú ẹ̀mí èèyàn ò jù báyìí lọ lọ́wọ́ rẹ̀ ó lè pààyàn. ṣe kò ní kò dúró àbí. She was full of life some minutes ago. Am I dreaming? Any suspect yet? I am Shasha Iniyo from the state headquarters. And here with me... Tanya. Ha <laughs> ha ha! time here. There's, there's something missing, you know? Something is not adding up. Sir, tí gbogbo information tó lè implicate ẹ̀ wà lórí fóònù tí ó sọ wípé òun ò rí mọ́ tó fi pamọ́ sà. Ah no, mi sorry, mi lè ṣe ọlọ́run eh. ọlọ́run ẹ̀sùn ẹ̀. Eré tìka tó rí, kì í gbé ta, ah. kì í gbórí àtàn, ah! ara ọ̀rọ̀ rèé o. Bàbá Dádì ẹ máa sọ́nà, ẹ má dúró o. ẹ ṣe rere yé o ẹ ṣe rere ẹ ṣe rere kó ba lè yẹ wá o lágbájá kò lè wọ́n ti pé lágbájá kò lè mú mi wọ́n tún ṣèjì kaba mo á wò wọ́n nínú gíláàsì. amoko orúkọ tèmi ni títílayọ̀ ọmọ adémọ̀sù àrìn gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀ àtúrìndé mi mr and mrs dairo bẹ̀rù fẹ́ kẹ́ sọ orúkọ yín ẹ bá mi kí àwọn aráalé kẹ́ sọ orúkọ yín fún wa. um, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ orúkọ tèmi ni um, Dairo Benson tí ìyàwó mi ó dẹ̀ ń jẹ́. Mrs. Dairo Benson so uh, Mr. and Mrs. Dairo Benson wọ́n lè wà níwáyé a kí gbogbo ara lé pé ẹ kú dédé àsìkò yìí. gẹ́gẹ́ bí ẹ ti mọ ètò wa a máa ń béèrè ìbéèrè kan tí lọ́kọláya ò kì í mọ̀ wípé a máa béèrè ìbéèrè náà lọ́ba Mr. Benson kí ni nǹkan tí ẹ mọ̀ nípa ìyàwó yín tí ìyàwó yín ò mọ̀ pé ẹ mọ̀. well kò sí nǹkan kan tí mo mọ̀ nípa ìyàwó mi tí ò dẹ̀wọ̀ fún mi mọ̀ everything. ìyáàfin Dairo Benz kí ni nǹkan tẹ́yìn náà mọ̀ nípa ọkọ yín tí ọkọ yín ò mọ̀ wípé ẹ mọ̀. Ah, nǹkan ọkọ tí mo mọ̀ nípa ọkọ mi pé kò sí nǹkan tí mo mọ̀ nípa ọkọ. ẹ̀wọ̀n mi ò kí ń ṣọlọ́run tó ṣe wà nǹkan tó máa jẹ lọ́la mo mọ̀ nǹkan tó máa wọ̀ lọ́la definitely kò sí nǹkan tí mo mọ̀ nípa ọkọ mi. nǹkan tó dá wa lójú ni wípé ìfẹ́ tèmi àti tìyàwó mi kò sí rẹ̀ ní ìgbésí ayé yìí <laughs> we are so much in love with ourselves nítorí pé ọ̀rẹ́ ni wá láti kékeré ọlọ́run dẹ̀ sọ pé ká fẹ́ra wa I love her so much and I'm sure she loves me too. Mm, sure I love you so so much. ìfẹ́ yìí le ọlọ́run ò dẹ̀ ní yàrá ẹ̀yìn méjèèjì ẹ̀yin ara mi à ń bọ̀.

wọ́n fún wọn lówó pé kán act fún yín ni kò rí èrò. mo rìn àǹtí mi ṣe rí àwọn tèmi wò yìí wọ́n fún wọn lómi kán act fún yín ni there is no any rule of anywhere. wọ́n fún àwọn ilé ìlú kan wá not on this program ah program tèmi ti ń wò tipẹ́tipẹ́ mi ìṣẹ̀ṣẹ̀ ń wò náà wò sórí lórí program ilé wọ́n máa ń dìídì invite àwọn true life real life eh, couples wá síbẹ̀ ni. <laughs> àǹtí mi wọ́n sì ń mm. fún wọn lówó gbogbo wọn ló ń fún lówó kan wá gbọ́n àwọn tẹ́ẹ̀rí yẹn mm. wọ́n fún wọn lówó kan wá tún un lò èmi ń pè mí iṣẹ́ ń mm. pè mí ń ṣọ̀dẹ̀ sí wọn lè bóbó èmi mọ́. bàbá ló ń bọ̀bọ̀ yẹn o ọdẹ lè ní yẹn o àǹtí mi ṣẹ́yà àwọn viewers mi bá sọ̀rọ̀ mi bá yín sọ̀rọ̀ ọlọ́run àwọn viewers tó máa ń wo program mi lọ́dọ̀ bẹ́ẹ̀ ah, mo ń view ah, blame mi ah. mo kọjá ìyára mi ṣe nígbà tí mo tẹsẹ̀ lẹ́sẹ̀ tí mo wá jókòó tẹ̀rẹ̀ sí ṣọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀ ni pé mi níṣẹ́ lápá tí mo wá ń wo program òun ló jẹ́ kó lè máa sọ̀rọ̀ sí mi. àǹtí mi ká ní mo ti wo nǹkan mi nínú ilé mi kò sẹ́ni tó máa kúkú sọ̀rọ̀ sí mi tó máa pè mí lọ́dẹ̀. àǹtí mi mi ò mí ìnẹ̀ báyìí o ìlú mm. ní ẹ̀bá yẹn àwọn in fact àwọn couples gangan àwọn yẹn lọ dẹ̀ àwọn tó ń fún lówó kan wá àtún yín. sọ yín wá rí pé ó rí pé ó rí there is no any love anywhere no real love anywhere fún mi. mọ́ọ̀rẹ́ no real love anywhere so wọ́n tàn wá ní báyìí. àǹtí wọ́n tàn yín ni ẹ mọ̀ pé mi ò fọkàn kan báyìí wọ́n tàn mí. so mi mọ̀ kan tí mi ṣe àǹtí mi pé mi ò ṣọ̀dẹ̀ so èmi òun ló wà wọn àwọn program báyìí because wọ́n fún olóyún wọn àti fẹ́yìn viewers nínú ẹ̀kẹ́. àǹtí mi. ẹ má bínú ẹ má bínú. mi ò dé yín. mo fẹ́ máa lọ. àǹtí mi kí ló dé? lọ́wọ́ fọ́jú ìgbà tí mo ti kọjá yèmí wá wo eh, program yìí ní ṣọ́ọ̀bù ó tó kò pè mí lọ́dẹ̀ kí n ti mọ̀ fún ọ̀ka mi nílé ilé ni mo ti kú máa ń wò. àǹtí mi àǹtí mi ọ̀rọ̀ ẹ̀yin Mọ́rìnsọ́lá ojú lọ̀rọ̀ wà wojú mi. alájí mi ìfẹ́ wojú nǹkan tẹ́ bá ní ẹ máa sọ. Mọ́rìnsọ́lá mọ̀ ṣe báyìí. sórí tí mò ń bọ̀ sọ tó dàbí ẹni pọ́rọ̀ mi ọ̀fẹ́ wọ̀ létí mo sì fẹ́ kó jẹ́ kọ́rọ̀ mi ọwọ́ létí dáadáa kó jẹ́ tèmi náà yé ọ sórí wíwá tí mo wá yìí ah, mo fẹ́ gbé tán ni o ntọ́ bá gbà láàfún. alájí mo ti ní kẹ́yìn wá mi wá mo fẹ́ jẹ́jẹ́ mi ni mo ṣáwà ń tèmi tíyàwó yín pè mí lórí fún oníkì fọkọ tòun sílẹ̀ ẹ jọ ṣé mo fọkùn lọ fọkọ ẹ ńlẹ ni mo hmm. ní kẹyẹ ń wá mi wá mọ́. Hmm. wọ́n ní sọ̀rọ̀ àtọ́ ọba ọmọbìnrin ṣe ń bí mi pé ọmọbìnrin ń tiẹ̀ pè ọ́ lásán tọ́ba mọ irú pọ́nísímẹ́ǹtì tí mo fẹ́ fún un wà láì rí ọjọ́ mẹ́ta mo fẹ́ lò pẹ̀lú rẹ̀ gbọ́ òtẹ́ẹ̀lì tọ́ba dáa tọmọ pé ọlá làáfíà tèmi pẹ̀lú rẹ̀ bá jọ wà láàrin ọjọ́ mẹ́ta tí mímì kò ní mì wá tá a jẹ tá a mu tá a gbádùn ara wa gidi hòtẹ́ẹ̀lì ọjọ́ mẹ́ta ọlọ́run mo ṣe tán. ó dà dá ọkùnrin sọ̀lá mo ṣe gbogbo ohun tó tó bá wọn mo lè kú bọ́ bá ní ìmọ̀ lọlé ah, ah. ah, mo ní sọ̀dá ń ṣe tán àti lọlé báyìí mo ti fún òǹdé mo ti sign out. ọjọ́ mẹ́ta ọlọ́run èmi àti òkè alájẹ fún mi one million. èlé wọn pè bá mo ní sọ̀lá. one million naira alájì. ah mo rìn kí ló dé kí la fẹ́ tà láìro gidi ọjọ́ mẹ́ta ní máa wà ní ṣọ́ọ̀bù ní pa more than one point one point five máa pa in fact almost two million. mọ́rin o ṣe bá mi wò ó ṣe dákọ̀ ọmọ tó tí mo lè ní kó o ṣe ni pé mọ́rin hmm. ọmọ tó ṣẹlẹ̀ ni pé yàṣẹ báyìí. wọ́n fún ọ ní five hundred thousand naira. ìyẹn ni ọmọ rẹ̀ sọ̀la five hundred thousand five hundred thousand naira péré. wọ́n ní odidi owó ni lọ dákọ péré báwọn. tí n bá wọ àánú ṣọ́ọ̀bù mi fún ọjọ́ mẹ́ta in fact fọjọ́ méjì péré iṣẹ́ mo ti máa make máa make more than one million naira. mo rìn mọ́ wo bá ń. mo tún wá wo ṣe fún yín torí pé wúlò fún mi lọ́nà bì kan mo wá ní kẹ́ fún mi one million naira lẹ́yìn fún mi five hundred thousand alájì ẹjọ́ ẹ bọ́ta. mo rìn mo ṣètò tó bá mo lé mi ah, mo sọ fún ọ pé mo gbéjà wá gidi ah, ní mo ṣètò tó bá òun. Eh, odidi owó mìíràn mo ní wọn fún ọ. Hmm. Eh, ọ̀dà one million ti pọ̀ jù wọ́n rìn wọ́n ṣe fún mi ṣé o mọ̀ pé bàbá tó jọ jáde bọ́ ọlọ́ra rú wọn rà bọ́ ọlọ́ra ta wọn rà bọ́ ọlọ́ra bàtà wọn rà inú ẹ̀ náà ló tún ti jèrè mi. mẹ́jọ. péré kí n tó change mind mi. wọ́n change rẹ̀ wọ́n change rẹ̀ àmọ́ mọ́rin jẹ́ ń ṣe méje eight hundred thousand naira or no deal. ó dáa díì díì àmọ́. ẹ̀jẹ̀ máa sẹ́ndì ẹ̀sìn mi ká tó fún mi láyé. mọ́rin mọ́ mọ́ mọ́ fòfin sí i bá ṣe ṣeré sórí tí mo fẹ́ sọ fún yìí. yọjọ jẹ àǹfààní pé mi ààrẹ ni èmi tí wọ́n sọ fún ọ pé àkáǹtì mi ó fúyẹ́ ni ó wúwo bàbá mi. ó yẹ ṣe one million naira. ìmọ̀ gbọ́jà ṣe báyìí ó padà jẹ gbogbo ó padà kú sí one million náà ni. ọmọ ṣẹlẹ̀ ń kọ́kọ́ ṣe five hundred thousand naira tó bá ti wọlé ní sùúrù wọ pàkáǹtì rẹ pàkáǹtì rẹ kó fi lè mọ̀ kó fi lè mọ̀. eight hundred thousand. àní ọ̀pẹ nọ́mbà rẹ fún mi kí n. sórí ìta ṣe yìí gbẹtọ ló kọ tó mo fẹ́ ṣe. ojú tó ẹnu mi kà inú ti di mo mí òsì tí ó ṣe sí gbogbo tí mẹ́lẹ̀ yìí sọ́wọ́ àlóyún ìbejì fún mi wà ní kò gbé ta ni ó lọ́ọ́ bí kankan mọ́ ogun tó bá fẹ́ ni kó sọ fún mi kó líìsì rẹ̀ tó bá ti líìsì rẹ̀ ó yókù. àní hmm. kò sí tí ó ṣe kò sí tí ó ṣe tí wọ́n bá ti lóyún irú ọkọ tó o bá fẹ́ kó sọ fún mi níjọ́ tí bá rí i pé o lóyún báyìí irú ọkọ tó o fẹ́ sọ fún mi wọ́n rà lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ wò ó bá kì í yànnà bẹ̀ bá kì í yànnà bẹ̀ Mọ́rìnsọ́lá ọmọge yàrá ro ọ̀la o Mọ́rìnsọ́lá ọmọge ojú tó pawó ọmọge Mọ́rìnsọ́lá ọmọge yàrá ro ọ̀la o ndéga Mọ́rìnsọ́lá ọmọge ojú tó sọ̀rọ̀ ọmọge ọmọge Mọ́rìnsọ́lá ọmọge yàrá ro ọ̀la Mọ́rìnsọ́lá ọmọge Mọ́rìnsọ́lá ọmọge aya mi aya mi tó sú ọ èkó lalábàápẹ́ ẹ̀wẹ̀ ni rẹ èkó lalábàápẹ́ ẹ̀wà wa èkó lalábàápẹ́ ẹ̀wà wa. Nigga. Ọmọrìnsọ́lá. Ẹ máa wọ ẹyin rẹ lọ. Jẹ́ ìjọwọ́ ah, tí èèyàn ọba fẹ́ ó sọnù lọ́wọ́ rẹ̀ yóò dowó rẹ̀ ni. Ah, èmi Alhaji Quadri, a ní dẹ́nìkan ò Ìwọ náà wọ́n fi kó dẹ́nìkan ní. Àti dẹ́nìkan ò tún ní. Gbé kínní ilẹ̀ wá fún mi kínní. Ah, Alhaji. Ìjọba gbé ọmọ kò fẹ́ràn rẹ̀ bíi. Come on. Come on ọjọ́ mẹ́ta mo ti wà pẹ̀lú síbẹ̀síbẹ̀ ẹ̀ rà ó. ọlọ́dún kan ló kù báyìí ọlọ́dún kan. ayé mi ayé mi ayé mi àbí sùúrù. tó o bá tí ìbejì bá ti dúró wọ́n sọ orú ọkọ̀ tó o fẹ́ ọkọ̀ tó o bá fẹ́ wọ́n rà fún ọ èmi mọ̀ ní èmi Alhaji Kadri a ní tẹ́nìkan ò ní orin sọ́la orin ìsọ́la o yàrá ló wọ́n náà. bèrè dẹ́rẹ́bà bàbá bẹ́ẹ̀. ó gbàgbé pé ara ló fa àbọ̀ sí o mọ́rin sọ́la àbò lórí méjì ni o ṣọláyé méjì ni. bẹ́ẹ̀ ni màá àwọn dátà ta ni mo fi ní ìṣẹ̀sì nígbà fún odidi ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ẹ lè lóòtú ẹ̀ dáadáa kẹ́ fi rí àwọn nǹkan tí mo kọ síbẹ̀.

torí àsìkò àwa yìí kọ́ wọn mẹ́rin ẹ̀dẹ̀ sì lè ṣiṣẹ́ sí ilé ẹ̀ṣin olùkọ́ ìra mẹ́rin. kílé tí màá fi ra mẹ́rin ṣé oníkan ṣé owó ẹ̀ ló fẹ́ fẹ́ràn kan jù owó mi ló fẹ́ lò mo ní kó ra six clippers ó jẹ lọ́ra mélòó lọ́ra mẹ́rin. ẹ máa ní ìwé tó wà fẹ́ sí àkáǹtì wa ṣe. ṣé lówó mi ni kò ṣàṣe owó ẹ̀ tó bá ti rà anyways kò sí wàhálà ẹ ẹ ṣe so kò sí wàhálà àyè máa wá ṣọ́ọ̀bù ẹ ṣe mà ó dára mà ẹ ṣe mà. báwo ni ṣe wà pa. wọ́n ráyè tèmi pé mo bísí mo wà pẹ̀lú àwọn stylist mi ojú mi ò kún fọmọ rẹ. so. bọ̀ kí ló ṣẹlẹ̀ mo ti ń pè é láì for the past three days so ò bá mo busy ni wọn náà wọlé ìsọyìn pé mo busy. yeah no you always be busy but out of your busy schedule you still create time for me and get in touch. ó ṣe wáá do ní ranto tá àti ẹ̀gbúrú ẹ̀ tá àrí break like ara wa yìí. anyway for now mo eh. busy torí ẹ̀ mi fi lè pick call ẹ̀. ẹ eh, mi ò jiyàn kó o busy but you, are just, you just disappear from my radar we no longer work on the same frequency ṣé wọ́n ti mo mọ̀ tẹ́lẹ̀ kan ni. ọjọ́ mẹ́ta Mákindé ṣé o ti ń ṣọ́yàn ẹsẹ̀ mi ni no need àti sọ̀rọ̀ ẹ̀ èso mú sókè dègbè tẹ̀gà ó ti change you have changed. bọ̀ ìgbà tó wọlé ìsòrí pé mò ń busy. ó yẹ kó mọ̀ pé mò ń bízì ló jẹ́ kí n má lè attend sí calls ẹ̀. o ṣáà sọ fẹ́ sọ bízì bízì ìdúnrín mi ò lóò bízì bó ṣe máa ń bízì náà tẹ́lẹ̀ tó dẹ̀ máa ní time fún mi rè in fact ẹ̀mi àtẹ́jọ́ máa ń take stock papọ̀ so why why why all of a sudden ṣé mo ṣe é ni. o ṣe mí o bọ̀ mo bízì ló fà ṣé ọmọ tó ń sọ sí mi ò right àti ẹ̀ ti sọ pé òkè. mi right over mi but mo sọ fún yín pé wàá minimize bó ṣe ń ṣọ mi because ó mọ̀ pé mo busy. ok mo ti love, ló ló ń sọ fún mi. mi ì sọ bẹ́ẹ̀ mi sọ bẹ́ẹ̀. ọmọ rìn sọ rèdèrèdè ìrìn ọmọ ṣá mo lo rẹ̀ for the past three days tí mo wà káàkiri mo máa wá wọn kiri màá ní fọjọ́ mẹ́ta mo ń wá ẹ káàkiri ó yá mo bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà ẹ̀ ó ríngìríngìrì ò gbé nígbà tó yá nọ́mbà ẹ̀ ò ríngìrì. Ah, àǹtí mi kò lè yé mi kò lè yé mi ó dà o bí kò bá lè yé mi ṣé kò tún lè yé mákindé ọkọ ẹ torí pé òun náà pé ẹ pé ẹ pé ẹ pé ẹ títí tí òbí kọlẹ̀. àǹtí ṣé rí ọjọ́ yẹn tó máa fi wọlé ó ti mú ti yọ níṣẹ́ ni gbogbo ẹnu ẹ̀kọ́ ọ̀hún fún ọtí ni àfi bí mo mu poison. Ah, òwe tí mo mu ju poison lọ àǹtí mi ṣé bá aláàjì mi aláàjì ló gbé mi jáde aláàjì kájú ṣoṣàmọ̀ ó mọ wọn náà àwọn ló gbé mi jáde fọjọ́ mẹ́ta o aláàjì. ṣé kì í ṣe aláàjì tó níyàwó ẹ̀ ń pè é ó ṣépè fún ẹ lórí fóònù àǹtí ẹ má yọra ẹni ṣe rí kíyàwó aláàjì kó dúró síbí báyìí mm. kọjọ máa wúra wọn kó wá di àfọ̀ṣẹ́mú kó máa ṣépè fún kò ní fi aláàjì lẹ̀ kò kí ń gbọ́ràn mi ìṣẹ̀ṣẹ̀ máa bá a sọ fi aláàjì ìlọ́rùn sílẹ̀ o ò ní gbọ́ mi. ṣé wọn ló ń sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n àyín pàlájì yẹn gangan létí ẹ̀mẹ̀ ṣe mi ni tí mo fi ń gbowó tí mo ń pọn iná. ṣe ti Mari eh, sọ́lá ah, o. Nǹkan máa sọ pé yóò wá òkè. Ẹ jẹ́ kí n wọ. Sílì mi ló máa sọ. Ṣé láti tẹ̀ sọ? Ẹ má fọ ọkùnrin, ẹ má tọ̀ ṣe. Ṣé kí bíbá ìwà lè wù? Bó ṣe fẹ́ fọ ìyẹn o. Bó bá ṣe fẹ́ ni. Ó ṣe fún mi bọ́ọ̀ṣì ẹ̀. Ẹ náà máa ń lọ. You like it? Yeah. <laughs> fake. Fake. Uh, fake that. Yeah. Yeah, let's go. Sorry. Mr. and Mrs. Uh, eh, kí ló kọ yẹn náà? Dairo sorry ẹ má bínú èmi ò rántí ojú yẹn swedish owó rántí ojú yẹn. program kí lorúkọ program tẹ àtẹ́ndì iná lọ́kọláya. Oh, oh. <laughs> program yẹn that's very true. Oh, o rántí program tí mo wò ń bíbá yẹn àwọn kọ́pù tí wọ́n wá. ok alábàjọ tó bá rí oye play love bella pepper and tea. really. Oh, yeah. that's true. Listen, Mr. Sanders, he was shaking. Oh my God. Wo, ṣé ọ̀rọ̀ méjì Oh my God. Ah, kí What definition of love? I want love. Love. All right. Yeah, thank you very much. Nice to meet you again, sir. Nice to meet you again, ma. Thanks for coming. Yeah, I, jọ ṣe my pikin card pé mo máa like patronize wa next time. Oh, if they patronize àbúrò mi, mm. she's very good at what she does. Gbogbo àti àwọn ìbá ti sọ, she just she gives you the order. Ah, all right, so this is my card. Alright, right, make sure pé wa next time. Um, here is your money. Okay, ẹ ṣe gan really appreciate it. Thank you, ma. Ẹ ṣe sir. Alright. right. Ẹ ma. Ẹ ṣe kẹ. Oh my God. Yeah. Oh, no. No, mo no. ń béèrè ni. Oh, ah. Mo ní. Àǹtí No, Àǹtí mi. O kì í fẹ̀yìn. Ẹ̀jẹ̀ pépé lẹ́yìn yá wọn sípò rẹ̀. Ìfẹ́ ló lọ yẹn, ìfẹ́ wò. Ìfẹ́. Ọmọrìnsọ́lá ojú tó sọ̀rọ̀ ọmọge. Gbogbo ara ń sọ̀rọ̀ pẹ̀lú. Mọ́rìnsọ́lá o ṣe pẹ̀lẹ́ o. ilẹ̀ ń yọ mo wí fún ọ mọ́rìn. àní ilẹ̀ ń yọ̀yàn onílé ayé zàdíyà kíyádíyá lùwé zàdíyà. mo ní kó rọra ṣe nìyẹn o. Zangiani. Mọ́rísọ́lá ọmọge ojú tó sọ̀rọ̀ ọmọge Mọ́rísọ́lá ọmọge. Mọ́rísọ́lá mi ò. Mọ́rísọ́lá ọmọge ojú tó sọ̀rọ̀ ọmọge. Will you marry me? Serious, baby. Serious. No, this. Will you marry me? On record. So àjọmọ̀ yín méjèèjì ni ló fi tàn mí wá síbí báyìí is for the greater good of all. No, no, no. Tradition demands a minimal insert. Ah, ṣe bẹ́ẹ̀ ni wọ́n lọ fẹ́ràn jù sí sínú lọ́wọ́ ìwọ ọ̀rẹ́ ah, bùkún ah. this is every woman should. ọ̀dà mi ẹ dìde jàre ah. ẹ fi lè lẹ aṣẹ́wó lọmọ lè jàre. kò yẹ kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó tó mọ́mí bóyá ó ń bínú. ẹ dìde jàre fún ọmọ ilé ẹjọ́ ẹ ká máa lọ jọ. ó mà sọ yìí ẹ sọ fún mi bóyá ọmọ ẹlẹfẹ ẹlẹfẹ kan bá yín bàgbọn sẹ bọdá mi kan máa lọ jàre ilé ìwòsàn ọmọ gidi jàre ọlọ́pàá kò sí ìyàwó tí yín fún yín má wọrí embarrassment òṣùwò o ní láti ní àwọn kókó tí mo sọ pé ìgbà yìí sí tó bá rí ìyàwó yẹn wàá rí pé ọwọ́ ìtọ́jú wà láàárẹ̀ ọkọ yẹn dá ìlú bẹ́ẹ̀ sí irú ọkùnrin tí èrò fi ń tọrọ fine ó sì ń wọlé. jọ tí bá fẹ́ understand ó ní dáìrò bẹ́ẹ̀sì kan ọkọ̀ ẹ̀kan kò yé mi mú ìṣòwò òkè kí ló ṣẹlẹ̀ jọ ṣé Alhaji Kabiru tó mọ ni àbí Mákindé àbí ọmọ nǹkan tá àti ẹ̀ lè pọ̀ kan wọn tí wọ́n lówó lọ́wọ́ tí wọ́n dẹ̀ wá òkè kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi ṣé nǹkan tí mo sọ fún mi bọ̀bọ̀ yìí mo ló sí ìgbọ̀n mi ó fàìn ó wà pẹ̀sẹ̀ntébù ó ṣe pé ó lówó ju aláàjì kádìrì lọ má gẹ̀ẹ́tì lọ but ó fàìn tọ́wọ́n ní kéèyàn mú ọkọ̀ bọ́tà wàá lè mú bọ́tà lọ. gbogbogbogbogbò ẹ̀hún ẹ̀ sọ́hùn jọ dídídídí ah, ah. kò lè yé mi tábà wú tábà wú lọ wí bọ̀ kò lè yé mi náà ni kí ló ń yé kí ló ń yé mi ó yá ṣàlàyé fún mi kí ni problem ẹ ṣe. tó ṣé ajá gbé placenta ẹ lọ ni ah. ṣó fi ṣí ẹ ni ah, ah. what exactly is your problem eléyìí ẹ ó dáa kíní kan ó ṣe jọ ẹni tó ti níyàwó lé ló fẹ́ tẹ̀lé èyí tó ní tí kò níyàwó lé kò wọ́n ẹ́ tó fẹ́ da òun ní òun ó fẹ́ da ilé onílé rú kí wo débẹ̀ kó bá gbogbo ilé bó ṣe sọ tó ń dùn tó wà òkè ó fẹ́ débẹ̀ ó kò fẹ́ sọ ayọ̀ òun fẹ́ sọ di ìbànújẹ́. ọ̀rẹ́ mi ìyàwó bọ̀bọ́ yẹn ò lè ṣọ́ọ̀bù kò lè disturb mi máa wọ̀ mi máa mú ẹ lọ sílé ẹ̀. báwo má bọ́ dà wọ́n kí ló dé tẹ̀lé ẹ lọ síbo ibo ni màá ti ń gbé mo ti ń bọ̀ àbí kí ni mò ń wá kiri. alọ́kí wọn ni alọ́kí ta ni mo máa ń lọ bẹ̀ mo máa lọ́n kí wọn máa lọ́n ṣe home service fún wọn lé. ẹ ẹ fún ìyàwó ẹ. home service. yes o ti ti bá débẹ̀. wọ́n ah. máa ń lọ bẹ̀ dáadáa ìgbà míì mo máa ń sunlẹ̀. máa ń sunlẹ̀. ìyàwó ẹ̀ dẹ́ ìgbà ó wẹ́kàn mi bẹ́ẹ̀ ni máa wọ̀ ọ́ ajá ti fi kúláṣí tẹ̀ ah. ó dé ní ọpọlọ tó fi ń ronú. kí ló ń sọ kí ló ń sọ dúdúdúdúdú wọ́n ní kó má dá lọ síbi tó ń lọ ọ̀rẹ́ mi wàá tẹ̀lé mi débẹ̀ kó o lọ ṣọ̀nà wàá tẹ̀lé mi débẹ̀ wàá lọ ní nǹkan tí mò ń sọ bí fámìlì yẹn ṣe rí ibẹ̀ yẹn máa in fact bàbá yẹn máa lè take ó máa lè take mi dáadáa torí ó ń tọ́jú ìyàwó ilé ẹ̀ kọ́ ọ̀rọ̀ ìmọ̀ ọmọdé bẹ́ẹ̀. mo rò bí ẹ ti yé àwọn kíní dẹ́kì lórí lálálá. ṣùgbọ́n àyẹ̀wò ni. ilẹ̀ yé ní ọgbọ́n tí wọ́n ti lè ta. àwọn àti tí mọ́mọ́ bá yín ṣe kíní irun àwọn ni mọ́ béèrè yín ta kí mo jẹ̀rì jẹ́ pókọ wọn náà o pókọ wọn fẹ́ sápá lórí. Ah! àwọn àti mọ́rin. mania, ah, Mani Marinha By this time, is it sure? Ah, já vai, Que homem, amor. Muito já colhe. Aê! vai parte isso metade. ẹ kalẹ̀. kí ni jíjẹ kí ni mímu mà. àìní kí ló ṣe ń dúró ṣe. mo gbé kí bá yẹ ẹńtátẹ́nà wọn. kí ni jíjẹ kí ni mímu back to your position. kì í mọ. àìní. mọ. ìta. kí n jáde. ẹ ẹ ra mọ. ọ̀fẹ́ mi sì ń bí wa lẹ́yìn ìgbà ẹ̀ báyìí ẹ̀ kalẹ̀ ẹ̀ kalẹ̀ àṣàdùkẹ́ ṣé wàá kí n wà yìí. ọ̀rẹ́ mi ló ní òun léèyàn nínú compound yìí wá fẹ́ kí ẹni náà mo wá ní ó ti pẹ́ tí mo ti rí ní ṣọ́ọ̀bù pé kí n fi opportunity yẹn tẹ̀lé kí n lè ṣe ẹ lò sí yín tó o bá ṣe wá wọnú compound yìí gan ta ti lọ ibi ta ti ń bọ̀ ó wá sọ fún mi pé òun tún mú àwọn tó ń gbénu fúláàtì yìí náà. Oh, ọ̀rẹ́ mi kò ń ṣọ̀wọ́n ó sọ pé o mọ àwọn tó ń gbé bíbá ọkọ àti àwọn tó ń gbé bíbá. ẹ jọ ṣé ẹnìkan ń gbé bíbá kẹ tó kó wọn ní bíbá yẹn. definitely àwọn tó kó kúrò yẹn ni. kò sídìí láti fi ṣe. Hmm, kí ni kí fi ṣàlejò yín kí ni kò tẹ̀ máa jẹ kí ni kò tẹ̀ máa mú. anything kí ni gbogbo drama tó ń pa fún mi kí ni gbogbo òṣì wáyé tó ṣe ń parọ́ mọ́ mi ta ni mo mọ̀ rí. báwo mo ṣe parọ́ mọ́ ni ṣé ṣáà ni kí n mú ẹ wá sílé ọkọ mi ni kí wọ́n á fi ilé ọkọ mi hàn. ọ̀rẹ́ mi ṣòro ìbí ìbá ìtìmọ̀dé last first of mọ̀dé ṣé mi ni first person máa fọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀rẹ́ mi ló dún bẹ́ẹ̀ eléyìí eléyìí àjọ máa jẹ ẹ̀. ẹ kú jòkó. ẹ ẹ káàbọ̀ kí kí ẹ fún un. Hmm, ẹ ẹ ṣe wẹ́ kó tọ́jú wa o. ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe gan ẹ ah, kọ́kọ́ wá mi bí ewu. Ọ̀rẹ́ mi ojú ìfẹ́ la for lọ fún mi give time to my kids. torí a ti lọ kí ẹni tó wù wọn tó yẹ ká máa lọ lé báyìí àmọ́ bí a máa dúró a máa mi ṣó gbàgbé ibi tá a fẹ́ lọ. ṣé bá ti lọ bẹ̀ ṣe bílẹ̀ là ń lọ sí báyìí. no the other place tá a fẹ́ lọ tó promise mi kó máa tẹ̀lé mi lọ. ọ̀rẹ́ mi time ṣe wà di twelve ló ń lọ síbẹ̀ yẹn. ah time ti lọ. lẹ́sìn ṣe just pass ten. ẹ má jẹ́ kó dúró ẹ lè understand ó ní kàn àti ẹjọ́ sọ ká tó dé nípa. ọ̀yà mọ̀ tiẹ̀ mọ̀ tiẹ̀ lọ. mo máa mú jẹ́ ká máa lọ. ká máa lọ. ṣé wọ́n ṣe ṣe jẹun láti ẹ̀mí ojú a mi kan mo yín ṣe dìde dìde náà alájọ máa kú seventeen million hundred thousand seventeen point one so bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ̀ ṣẹ́rí seventeen point one ẹ̀ tẹ̀ máa ní sí i pé ṣẹ́rí àkọ́ tó ń roko bẹ̀ àwọn ọmọlá yẹn ẹ fún hundred thousand orí ẹ̀ hundred thousand orí ẹ̀ á kú seventeen million tó bá máa fi di àárọ̀ ọ̀la alájíṣẹ́ ń gbọ́ mi sà ten million ẹ jẹ́ kó wà àkáǹtì mi láàárọ̀ ọ̀la ten million ẹ lè máa kọ́kọ́ fi ṣàkáǹtì tó bá máa di àárọ̀ ọ̀tún la ẹ máa mú seven million ṣàkáǹtì mi again èmi àti ìmàjọ dé bank tẹ́ ẹ̀ bá lè dá lọ so by then everything ma settle. so ìyàwó ẹ̀ tó kù yẹn tinúra yẹn tinúra yẹn la máa face so nínú seventy million tó ti wà káǹtì mi yẹn sí màá fẹ́ yìí ní ẹ máa láyẹ̀ pẹ̀ ẹ ẹ yẹ mọ́gàjì bó ṣe bí ẹ̀ náà ni àárọ̀ là náà ni àárọ̀ là àárọ̀ là bẹ́ẹ̀ sà. yóò túbọ̀ mọ́ lékún. àmínà àmínà. bẹ́ẹ̀ làwo yóò mọ̀ mọ́ lékún. àmínà. ẹ wà ní ìṣiṣẹ́ ṣe. àmín mọ́gàjì níbi tá a pàdé yìí báyìí ní ṣe nǹkan mi kò yí padà láti jọta láyé ti dáyé. ẹ má gbọ́ o wọn ní tún sọ o. ẹ̀yin ẹ̀yin o Ẹni seventeen million hundred thousand so ọmọ gbẹ́ máa pín nìyẹn hundred ten seven. owó tó wà ní àbí. bẹ́ẹ̀ ni aláàjì hundred. ẹ yọ five hundred thousand. nínú seventeen million. nínú seventeen million wọn àná. ẹ yọ ṣẹdá ìjọba. ẹ dáhùn ẹ má bínú. bẹ́ẹ̀ bá ti wá yọ ẹ máa wọn ọmọ tí wọ́n máa dúró lóko àwọn ọmọ láyé. wọ́n máa ń ro gbogbo. àwọn tí wọ́n ń ṣàbójútó àtàwọn ọlọ́dẹ tó máa ń jókòó síta yẹn. àtàwọn awúsá wọn. bẹ́ẹ̀ ni alájí. bí n bá fojú inú kà wọ́n wọ́n mọ̀ ń lọ bíi mẹ́fà. àwọn jù bẹ́ẹ̀ lọ tó tábà ta orídì sílẹ̀. mẹ́fà ni wọ́n èmi mò ń sọ fún yín o ah, mọ́gàjì ó sì gé yín. mú ìdí mú ìdí bàbá. tó o ṣe èrè àtọ̀ o ti sùúrù fún mi. ókè sà. èmi mo ní ilé mi. bẹ́ẹ̀ sà. èmi lọ́lọ́run sì jogún ilẹ̀ fún. mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá mi ni. bọ́ọ̀ bá talẹ̀ talẹ̀ fámìlì bá bẹ́ẹ̀ lọ ẹ ní wá sí mi ẹnu ẹ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin bẹyìn bá ti bá mi ṣe ìyún báwọn ẹ wà á tó bá ti wá dílé òrò lọ ẹ gbà máa ń kú lọ ẹ bá ti ń lẹ pè mí lórí aago bí mo rí bọ́ ti ní ìdùn ún pè wọ́n á pé mọ́níjà yọ pàdé. ọ̀dọ̀ àyùbá. kí n sọ sí àkáǹtì mi. Mm, oh, mm. ẹ̀yin àkáǹtì mi. ni kí n sọ sí. èmi alhaji kadiri ọmọ onílẹ̀ ẹ sásá káǹtì mi. kí n má sọ sí àkáǹtì mi sá lọ́wọ́. ṣé nǹkan ọmọ ṣe yìí mo ṣàdúrà lọ rẹbẹrẹ fún mi mo ní nǹkan ò ní ṣe yìí ẹ ní ṣiṣẹ́ ṣe ah, olórí burúkú tẹ̀ ń wò yìí o dẹ́bọ́sìtì tí wọ́n kọ́kọ́ fi ilẹ̀ nínú owó one million naira wèrè ló gbà ó. a fi ṣoògùn ni torí àwọn onílẹ̀ àwọn ajagunbalẹ̀ ajagunta a fi ṣoògùn ni. ilẹ̀ bàbá tèmi. kọ́ má lè gbalẹ̀ ní alájẹ. èmi báà ah, mi gbà báà mi ń bẹ láyé kò fi gbogbo ọwọ́ mẹ́wàá jẹun ìlọ́wọ́ mẹ́wàá ó jáde sẹ́kù ni ó sì lè sàárà àmọ́ sí ẹrí wèrè tí ń tẹ̀lé mi ah, kọ́lọ̀ wọn sàánú rẹ o ogun kí bàbá rẹ̀ má bàa kú kó tún kú nù sáré ìwòye lọ́ọ́ fi ṣe kì í ṣèmi ọ̀lẹ́tí ọba ń jà sílẹ̀ téèyàn bá ṣe wèrè wèrè ó ṣe sójà ni ó pè kó wá kó. sọ́ni ti sójà yẹn tí aláàjì bá sọ̀rọ̀ lọ́ba yìí mo mọ́ máa sọ̀rọ̀ tẹ̀lé tó tó bá ṣe wèrè lórí yẹn sójà aláàjì. alọ sa ṣe sùúrù fún mi. ok sa. mọ́gàjì láti wá fún àwọn ọmọ yìí lówó òun ọ̀rọ̀ tí mo ń sọ lọ lórí wèrè yìí ṣe mọ̀ wípé ó túbù ṣe gàdà láàrin kan ó tún lọ rèé bá àwọn kọ́sítọ́mà wa hàn pé kí wọ́n wá mú five hundred thousand wá kálájì wọn bá a lọ talẹ̀ ìfẹ́ lómii eh, o ó ní pẹpẹ fúru kan ṣàlájì kálájì wà ní hospital alájì bàbá tiẹ̀ ni ó wà lọ́sibítù. ìgbà tálájì lọ fún bíi jọ́bí lóko tálájì wọn ni tálájì lọ gbóbìnrin lọ ní alájì rẹ̀ sick tí àwọn kan lórí ikú ni báwọn ìyàwó mi bá wà nù ní bí ó sì máa pariwo pé mo bóbi lọ tí àwọn kan tó ti yá wèrè bí àwọn yá wèrè kò ní máa ṣe tí ń ṣe pẹ̀lú mágàjì mágàjì. mo gbádùn yín sà nǹkan téèyàn bá ti wọ̀ láyé tó bá fẹ́ràn owó jù owó ni ọ padà bá mọ́gàjì ẹ mọ̀ tẹ́ ṣe fún mi ẹ bá ń san owó ńlọ́la ẹ bá ti bá ń san ṣíkì iná yòókù san sixteen point six million kan sọ sọ́dọ̀ point six hundred thousand. sixteen million six hundred thousand ló di sixteen point six. ẹ bá ń san ẹni ẹ ah, jẹun òfin máa dáná fún ẹ wà lálọ. àmì sá lọ bọ́tì mo máa ń ṣe dáadáa náà bọ́dà mọ́kàjì ẹ̀mí ìbàlẹ̀ ẹ̀ ti dé lọ àti àti lẹ́lòmí. ìrọ̀ ah, ẹ̀ bá lẹ́lòmí o ah, ẹ̀ mo máa ń ṣe dáadáa náà. ẹ jẹ́ ìjọ ń gbọ́ ẹ máa lọ. ó dà alájì. ẹ máa lọ ẹ máa lọ. èèyàn yìí kọ́mọ̀ ní í ṣe àmì sá. àárọ̀ náà ninety million wọ́n yìí tó bá ní one naira tí ń pa lórí ìbùkún ọmọ bí mo ti rí wèrè. olórí burúkú yìí. lọ́mọ bá mówó mi yóò tàbí ẹnu lọ. tó bá ní wọ́n dọ̀rọ̀ tí ta ẹ̀yọ́ lórí burúkú gbogbo alájọ lórí burúkú àbí bu yìí jẹ́rí jẹ́rí níbi tí alájì bó ṣe kàkí owó ẹ̀ láti pín yẹ olórí burúkú àbí bu yẹ wọ́n lè bá yẹ yọ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ olórí sọ gẹ́gẹ́ bá wo tí mò ń jẹ o tí mo mú ìmú ti bàjẹ́ ara mi mọ́ kó nǹkan sí i. ọwọ́ ti ya wèrè ni kí ló dé tó mo ti sọ fún ọkọ mi lẹ́rọ rẹ̀. olórí burúkú ni wá. ojú tó sọ̀rọ̀ ọmọge mọ̀rin sọ́ọ́lá ọmọge yàrá ro ọ̀la o ìyá ń lé ga. wọ́n lé ga ro ìyá ń lé ga o. ìyá ń lé ga o. Nannegaro Ọmọrìnsọ́lá. Ọmọrìnsọ́lá ojú tó sọ̀rọ̀ ọmọge. Gbogbo ara ń sọ̀rọ̀ pẹ̀lú. Mọ̀rìnsọ́lá owó ṣe pẹ̀lẹ́ o. Ilẹ̀ ń yọ mo wí fún ọ mọ́rìn. Àní ilẹ̀ ń yọ̀yàn nílé ayé zàdíyà kíyádíyá lùwé zàdíyà mo ní kó rọra ṣe nìyẹn o zangiya Mọ́rísọ́lá ọmọge ojú tó sọ̀rọ̀ ọmọge Mọ́rísọ́lá ọmọge yàrá ro ọ̀la o Mọ́rísọ́lá ọmọge ojú tó sọ̀rọ̀ ọmọge Mọ́rísọ́lá ọmọge yàrá ro ọ̀la o ó gbàgbé pé ara ló fa àbọ̀ sí o mọ́rìnsọ́lá àbò lórí méjì ni. sàlámà lè fún un. mọ̀ tí ẹ sùn ṣé bó sì wọnú yàrá lọ lọ́rẹ̀ sùn ó ṣe ajé àyè tí gbogbo èèyàn àwọn abọ́ ọmọ ọ̀bọ wọn gbọ̀ntẹ́lu ẹ̀ wà náwó lé lórí ó máa kó ta fún gbogbo yẹn àpọ̀ sẹ́mi lórí sẹ́mi lórí. Oh. Aláàjì. Bọ́ọ̀lù. Ah. Àwùjọ mẹ́ta fún yín. Mọ́rìnsọ́lá ń gbà mú wọnú ilé tí mo ti ṣe sàlámà lẹ́kún tí ìrẹ́ni dá mi lóhùn sísí nílẹ̀kùn wà mú sí wọlé jẹ́ ìwọ o ó ṣe wáá jẹ́ àyín lọ wá sùn títọ́ gba yàrá lọ. kílé tẹ́ ìpàgò mi aláàjì. nígbà mo pè ọ́ pè ọ́ náà tí aago rẹ̀ ríngì ríngì tó o gbé lèmi èmi wá ní kébi wá o kí wọ́n á ṣàlàáfíà rẹ̀ mo ti ṣe sàlámà lẹ́kún mo rí pé òtílẹ̀kùn lèmi náà fi wọnú lé mo ń sùn ni mo ń sùn mo fi fóònù mi lẹ̀ síbẹ̀ yẹn ẹ bá ti ẹ bá ti máa wà ẹ tẹ́ bá gbàtẹ́ wá wà ẹ bá ti máa jì mí ẹ bá ti máa jì mí aláàjì eléyìí tẹ́ ṣe yìí kò dé ẹ bá ti máa jì mí. wọ́n rìn sọ́lá pé bí mo tún ṣe wọ́ wáyé ọ̀dà. ooo mi láì bẹ́ẹ̀ ṣe di mi ohun tẹ́ jí mi tẹ́ ṣe jí mi látọ̀jú ohun yẹn mi ò láìkẹ́ ẹ wá máa lọ ẹ wá máa lọ ẹ wá máa lọ ẹ wá máa lọ. kí ni ọmọ lọ. ẹ tẹ́ tó mọ́ mi lójú ẹ wá máa lọ. Ah, kí ló ṣe ilẹ̀ wọ́n ah, sọ̀rọ̀ ọ̀rẹ́ mi. bó o ní ọmọ dáadáa. ní kálá ẹ wá màlẹ wá màlẹ wá màlẹ wá màlẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún ẹ ó yá ní sùúrù kí ló ṣẹlẹ̀. kọ́ máa lọ. kí ló ṣẹlẹ̀. kọ́ máa lọ náà. kí ni nǹkan tó ṣẹlẹ̀. ọ̀rẹ́ kò lè yí ẹ wá ṣe kó máa lọ náà. wọ́n ìta alájí ṣe máa lọ. alájí kí ló ṣẹlẹ̀. àdùkẹ́ nǹkan ọmọ ní sí ọ ẹ̀yìn mọ́rìnsọ̀la èmi mo ṣe tó fi wá dé mọ́ lọ n tó dérè o ṣe èyàn nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ ni ngbà mo pe gbogbo aago rẹ̀ tó ríngìríngìríngì tí ọ̀sì gbé mo wá wò pé èmi èmi o kémi náà wá síbí kí n wá ṣàyẹ̀wò rẹ̀ sálàáfíà ló wà o bá wọlé mọ sálámọ bàbá tó sùn bí gbogbo tí mò ń kówólé náà ló kólé lẹ́yìn dákun dìde wàhálà bá so dákun gbà mí. ó ń gbọ́ ó ṣàgbọ́n kò tó imagine ohun mo sùn síbẹ̀ yẹn tí mo jẹ́ tí aláàjì fi wọlé tó fẹ́ fi rape mi sórí ibẹ̀ yẹn. rape ẹ̀ bíi aláàjì kò yẹ kéyìn náà try láti rape ẹ̀ náà ṣebí gẹ́fẹ̀ dín ní ẹ̀dẹ̀ máa mú wọlé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe náà. àdùkẹ́ bí wọ́n sì ní làákàyè díẹ̀ ẹ bá mọ̀ sunrun kẹ́ ẹ kọrí ibì kan náà ṣé bí mo ṣe dúró yìí mo jẹ ẹni tí ọ̀fẹ́ fipá bóbìn lò lójú rẹ ebi tí mo bá wọlé ni pé mo wá wà láfíà rẹ ó dà bí mo ṣe dúró yìí ìmúra mi jọ ebi àfẹ́sọ́nà mi ni ah, ah, kí ló dé tí ìyàn wọlé ntí ọba gbà láàfún. aláàjì ẹ má bínú mo rìn òun náà ó ti tó. mo ti gbọ́ jẹ́ kó máa là aláàjì ẹ wá máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ ṣe ẹ máa lọ. etí tí ọba àjẹgbà tí ni tẹ́lẹ̀ yóò bá sùn yóò dìde mo nífẹ̀ẹ́ rẹ̀ tí èyí bá ṣe pé mo nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo àwọn àbùkù yìí ìwọ náà mọ̀ pé tó ń ṣe ọ̀rọ̀ ẹ má bínú ẹjọ́ tó yọ lọ ẹ má bínú ẹwọ orí ìkúlẹ̀ mọ̀ wá. àdúgbò ẹ̀ ẹ̀ ọ̀rẹ́ báyìí kí ni gbogbo ilé ìná wáyé tó ṣe ń disgrace wọn bẹ́ẹ̀ yẹn. o lè imagine àlá tí mo ń lá mẹ́rin nǹkan tí mo ti ń wá láti bíi how many days nísìn tí mo wá rí tó wá ṣẹlẹ̀ tẹ́mi àti bọ̀bọ̀ yẹn tajà irú òun àtàjẹ́ ń lọ́mọ́ ọ̀rọ̀ àtàwọn ẹbí bọ̀bọ̀ yẹn ṣe fọwọ́ kàn mí ọ̀rẹ́ mi kò lè yí ẹ̀ ah in fact ah gbogbo ara ó dùn mí padà jíjí mi lójú oorun yẹn ó dùn mí ó dùn mí ó dùn mí ó dùn mí ó dùn mí ó dùn mí alájí kan ah kí ló ṣó sick ni ṣó wa okay ṣó lóògùn ẹ ó ti ya wèrè òun sùn òun lálàá fádà ìró ni ó wá ní pé torí ẹ̀ ló ṣe ń disgrace aláàjì ọkọ lọkọ kò tí ì tí reality lo fi ń ṣe bí ìwèrè báyìí tó bá padà ṣẹlẹ̀ báyìí kan ó máa dẹ́kun pẹ̀lú o. ok ah, mo rò pé bí àṣẹ yín ni ìgbà tá à ń ní ṣọ́ọ̀bù wa kò jẹ́ pé ní ilé náà pè mí kéde lórí. ok ma ok ma kò sí all right ok ó ti rí mi ok ok àwọn dádì náà ń kọ́ mi òkè tó bá ti dé ẹni òbí wọn. ok kò sí wàhálà ok ọ̀làyẹmí náà máa wá tàbí mẹ́rin wọn lè stop by to share with some ok ẹ máa wá ẹ má gbàgbé láti kí àwọn dáàbò pẹ̀lú àdéhùn wípé mo bèrè wọn. Thank you. wá very soon ọkọ̀ àwọn méjèèjì nǹkan tó dára lẹ́yìn kan. Àlọ́ ọjọ́ lẹ́nu kékeré ni. Kò ṣe torí kankan torí bẹ́ẹ̀ ṣe máa pín ní òkè àwọn ìdí òbá. Kẹ́yìn má bàa bàjẹ́. Ẹ̀yin bá bẹ́ẹ̀ fẹ́ bàjẹ́. Bí kí ló dé ìwọ lọ́ba tó gùn mí ni sọ fẹ́ pa mí ni. Kí ló dé gan? A ní o ṣe sùúrù fa. Ẹ̀yin Àbákẹ́, dákun àyà mi ṣé n kò àbí. gbọ́dọ̀ ah, àmájú gan. àyà mi sáàdì yìí ọ máa lọ nílé lọ bá ọmọ bẹ̀rẹ̀ bá wúlú tó ń jẹ ẹ dákun dákun ọ padà gbọ́. wọ́n máa sọ fún yín ìjọ monday là ń lọ tàbá lọ ń jọ monday. sọ́ńtò ọ̀fẹ́ sọ̀tọ̀ kan. láti ọ̀nà ọ̀hún pọ́stà pọ́stà ẹ̀mbàrí ó ti mú wèrè yóò ní. ó kèmí àti ẹnu ní ó lè dábàá. alájì ọ̀rọ̀ wíìlì yìí ni. kí ló ṣẹlẹ̀ kan. ẹ mọ̀ pé lọ́ọ̀yà yìí gbà tá a ṣe mí ti last year kí wọ́n sáyìn fọ́ọ̀mù wíìlì tẹ̀ ti ẹ mọ̀ pé ìyàwó márùn-ún tẹ́lẹ̀ ẹ̀rẹ̀ tí bá lọ́ọ̀yà sọ pé màá di mẹ́fà tí mọ́nì sọlá tó kún yẹn máa wo bí ilé tẹ máa fẹ́ fún mọ́nì kí láǹfààní pé mo ní pa irú pa rádáadáa ó lọ fẹ́ mọ̀ sí yìí ká lọ ṣe sùúrù ní tí mò ń wí rèé o sórí ọ̀dà bó o ṣe rán mi létí ọ̀rọ̀ mọ́rin sọ́lá ọ̀rọ̀ rẹ̀ ti ní kélẹ̀ ah why ewu ń bẹ gidi why ìdí wọn lọ bá mi sáà fún wọn lẹ́yìn ọ̀kan sorry sir <laughs> ó ti ní kélẹ̀ gì báyìí àbúrò mi ò yọ àmọ́ bó o ṣe wá rán mi létí nǹkan rẹ̀ ò ní gbàjẹ́ n ò tí ì ṣetán kú o orúkún ọdún lónìí gbẹ̀ngbẹ̀ ni gbogbo àwọn ìyàwó mi ní sí lè gbọ́ wọn ò tí ì tó bàbá mi ọmọ ìdí bàbá mi fẹ́ ni bàbá mi fẹ́ wọ́n fẹ́ méjìlá twelve èmi ọ̀wà fẹ́ lórí twelve wives bẹ́ẹ̀ èmi ọ̀fẹ́ lórí seventeen. no no ẹjọ́ pé twenty. ẹ̀rí pé lè ti fún ẹ. ẹ̀yin gan-an ládàjà fẹ́ dàbí yìí. ah <laughs> oh, ẹ rọ mọ. Ah, ẹ ká sọ sáà ṣe wà ókè. mo wà pàbí tí ẹ ṣe tán ẹ ń pè mí náà ìfẹsẹ sí mi. Oh, ẹ láì dà. oh lovely. Ah, handkerchief yìí má kó bá mi. Ah.

Thanks for coming, sir. Yeah. No, thank All right. you. Thank you. Thank you. Thank you. Any nice day. Báwo ẹ jẹun dání? Tèmi, Pablo, kí ló máa ń ṣọ̀gá yìí? Ṣojú òkè ti ọ̀gá ni. Kí ló ń ṣọ̀gá wa? Ṣé ọ̀gá tiẹ̀ kọ́ ni? Ẹ ọ̀gá gbogbo wa ni mo understand, but kí ló máa ń ṣe Ẹ dúró náà, ṣé ọ̀rọ̀ ọ̀gá lè méjì pé gbèsè kí ló kọ́ sí yín bẹ̀? Nǹkan tó kàn yín ọ̀rọ̀ Mr. Dairu tọ́gà gbé sórí man tó jẹ́ pé ó máa wá síbí báyìí pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó ilé ẹ̀ gọ́gọ́ tó jẹ́ wípé in fact ìwé ìtàn ṣe máa ń ṣe ẹ máa mọ̀ wípé wọ́n nífẹ̀ẹ́ ara wọn òun ni madam máa gbé sórí Mr. Dairu Mr. Dairu kíní kan sójú òkè ti ọ̀gá yín ni. bọ̀bọ̀ tí ẹ dúró náà kí ni tiẹ̀ pẹ̀lú ọ̀gá kí ni kí ni kí ni kí ni tiẹ̀ kí ni èwo ni pé ọ̀gá ń gbélé ọ̀gá ń gbé tọ̀hún ó ṣo bí ọ̀gá láìkẹ́ ni wọ́n lè ṣe báyìí. ẹ tẹ̀ dúró náà kò wá ọ̀rọ̀ yóò máa fẹ́ yé mi mọ́ mi ò ti mọ̀ bóyá olóṣù lọ̀gá wa ń ṣe àbí aṣẹ́wó kàtẹ́ pàtẹ́rẹ́tì aṣẹ́wó lọ̀gá wa ń ṣe. wo wọ́n ah, ah. jẹ́ kí n tàn ṣòro ọ̀gá wa tó wò yẹn hmm. kọ́lọ́ má jẹ́ kó di ajáde apẹ̀rẹ̀ last last tí kò ní rọ́kọ rárá because oríṣiríṣi ọkùnrin lọ̀gá ń kó ẹ̀yin dẹ̀lélẹ̀ ẹ̀ lè bọ́gà sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń bá wọn ṣiṣẹ́ èèyàn burúkú ni yín o. burúkú ni wàá dùn ẹ ti dùn kí ni kí ni kí ni kí ni bíjẹ́sì pẹ̀lú ọ̀gá ń gbọ́ fún àbúṣe ń bí ẹ jẹ́ kó gàdé ọba ń bíbà ẹ wo èyí tó jẹ́ bísínẹ́sì ti tèmi òun ni mò ń ṣe yìí o ẹ bọ́ gàrí sọ̀rọ̀ o. Ah. ewu ń tiẹ̀ tó ń sáyé dọ̀gà ṣọ́gà ń ṣe ìwọ náà ni. ó dà ọ̀gá búṣẹ̀ ẹ̀yìn bá gà. Ọmọnísọ́lá ojú tó sọ̀rọ̀ ọmọge gbogbo ara sọ̀rọ̀ pẹ̀lú. ẹyin sùn ṣé yóò fún mi fẹ́ ẹ̀ ó ti sọ fún yín pé kájọ máa fẹ́ra rẹ̀ alátijọ́ ọjọ́ àkọ́kọ́ tí mo set ojú mi sẹ́yìn báyìí hello Mr. Daiye ọ̀hún oh. mo kò fẹ́ kí màá tún ní máa wọlé jáde nǹkan tí mo fẹ́ nìyẹn. Mr. Daiye mo sọ fún yín láti jọ́ tí mo ti rí nígbà àkọ́kọ́ ni mo ti ń fẹ́ yín kí ló tẹ̀ ń ṣe yan bí ọkà náà ayé ṣe bẹ́ni tí ò nǹkan tí mò ń sọ. ẹ má bínú sẹ mi ò mọ lẹ́yìn tí mo pè tán tíyàwó yín gbé mo kọ̀ọ̀kan ní ìmọ̀ péyàwó yín ló wà pẹ̀lú fóònù mi ẹ má bínú àná ìgbàgbé kan tó ṣẹlẹ̀ lánàá ó jẹ́ ká sọ ti sìn. Mr. Dai. Báwo ni? Wà á kì í nà. Ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta ṣé ni ẹ̀ fáwọn nǹkan mọ̀ ọ́n Ojú wa ní dọ́pọ̀lọ́ gbogbo wàhálà yìí. <laughs> Anyway, nǹkan tí mo ní kò ṣiṣẹ́ lórí ẹ̀sìn mi kò ṣe. Àǹtí, ó ṣe ìlú rẹ̀. Àlùṣe. pé wọ́n ń sára ṣe ready at all owó mo ṣe gbìyànjú lórí ọ̀rẹ́ ọ̀tọ̀ ni wọn tó máa sáré ọ̀tọ̀ ni wọn tó máa sáré ọ̀tọ̀ ó ti sùn ni. mọ́rin sọ̀rọ̀. kò ní àti mi. but kò ń ṣe nǹkan tí èrè àtẹjọ sọ nílé yẹn. àǹtí ẹ wò kò sí nǹkan tí mo kà sọ pé ẹ ṣì ń ṣe nífẹ̀ẹ́ bó kò gbọ́. òbí dandan kó ṣe tipátipá àbí. ẹ ẹ ẹ nìyẹn ṣé wàá ní kó wá rí i àǹtí màá ní kó wá rí mi ọlọ́run jẹ́ gbọ́. ṣègbè mi rè ìwọ pé kò ní èyí mo ní kó wá rí. mo máa sọ fún mi tó fẹ́ ṣàgbọ̀ sí ilé mi ní ìlú àǹtí mi. ṣé kó wá rí mi wọ́n mi kò ṣe ní gbọ́. mo rí sọlá kí ni problem mi náà kí ló tó ń disturb mi pẹ̀lú calls ah, mo ti sọ fún ẹ mi ò kí ń ṣeré i'm married mo dẹ̀ mọ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní harass káàkiri ṣé dandan ni wọ́n fi ń ṣe ni tọkùnrin bá ti politely sọ fún mi pé wọn ò ní dress jẹ́ kóbìnrin yẹn jókòó ara ẹ̀ jẹ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní disturb mi sí ní disturb mi ah kí ló dé òun lójú tì mí look mo wá bíbẹ̀ láti wá wọ̀ ni má pè mí mọ́ má bà mí sọ anything mọ́ and I need you to promise me pé o máa stop òní ṣeré ọ̀hún that's why I'm here. Don't forget it. I'm not going to. Yes, who's there? Ah, Emi ni Mọ́rìnsọ́lá. Ah, ẹ wọlé. Ẹ káàsán, sá. Ẹ káàsán. Ẹ káàsán, ma. Ilé jù ú náà lágbàáyé. Um, ẹ má bínú jàre mo ń kọjá lọ ládùúgbò yín ni so mo rí security yín kà ó wá sọ fún mi pé wọn ni wọn ní à ilé ọba kọjá a má kọba mo fi ní kí n yà kí n kí n ṣe é máa ń lò ṣe é bínú. no no no no not at all ẹ kọ́ mi bó dé ṣe fine. <laughs> That's true. <laughs> All right, So so kí ni nǹkan tó máa jẹ kí ni kí ó fà yín kí lè máa jẹ kí lè máa mú. chicken rice and stew then ah, ah, gbogbo chicken tó wà lélẹ̀ mi ti jẹ tán. chicken tó wà lélẹ̀ ti jẹ tán. pátápátá pátápátá kò sí chicken lẹ́mọ̀ mi ń pe àwọn ilé tí mo ti bọ̀ ni. ìgbà tẹ́bí pa mí lóru mi sọ fún ẹ ni mo jọ jáde mo bọ̀ mo dín mo dẹ̀ jẹ. ó wá mi jẹ gbogbo ẹ̀ tán mo sì ní àwọn nǹkan nínú freezer jàre jẹ́ ń bẹ̀rẹ̀. gbogbo tó bá fẹ́ jẹ máa ń ráyìn dé lọ rà á má bọ́ tà rẹ̀. ewu chicken ti ẹwà ẹ máa ń sọpọ ẹ eh, babe jẹ ẹ lọ eh, rice stew and chicken kò sí problem rẹ eh, baby. Baby. I'm sorry, I'm busy. Uh, are you okay? You need help in the kitchen? Not at all. Ah. ah. sure kó ní gbogbo oil tó wà lára àjẹbẹ́ ò tètè bàjẹ́. mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ náà. o ṣe máa sọ pé aṣọ́mọdé ni ẹni àrùn ojú lélẹ́yìn náà ọ̀gá ti lóyún límítì hmm. ṣé ọ̀gá sọ pé àwọn olórí ni. Hmm. ọ̀rọ̀ ọlọ́rọ̀ má jẹ́ fi gbá mi gí ẹnu má bínú ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́ ẹnu gbà gbé wọlé. Ọmọrìnsọ́lá Ọmọrìnsọ́lá ojú tó sọ̀rọ̀ ọmọge gbogbo ara ń sọ̀rọ̀ Mọ́rìnsọ́lá o ṣe pẹ̀lẹ́ o. ilẹ̀ ń yọ mo wí fún ọ mọ́rìn. àní ilẹ̀ ń yọ̀yàn onílé ayé zàdíyà kíyádíyá lùwé zàdíyà. mo ní kó rọra ṣe nìyẹn o. Zangiani. Mọ́rísọ́lá ọmọge ojú tó sọ̀rọ̀ ọmọge Mọ́rísọ́lá ọmọge yàrá ro ọ̀la o Mọ́rísọ́lá ọmọge ojú tó sọ̀rọ̀ ọmọge Mọ́rísọ́lá ọmọge yàrá ro ọ̀la o. ó gbàgbé pé ara ló fa àbọ̀ sí o Mọ́rísọ́lá àbò lórí méjì ni o ṣòláyé méjì ni. wọ́n sùn omi mélòó ìrẹ. wo bí tó bá wọlé ìwọ mò ń bá wí. Pablo. o. Oh. tó bá ṣẹ́yún ẹ̀mí ẹ̀ ti lọ sàárọ̀ ó ṣe inú ẹ̀wọ̀ ọmọdé yìí tó ń ṣeré ń ṣeré kéré so. Pablo kí ló ṣe ẹ náà attack attack. ọmọ mi lọ́wọ́ ọmọ mi lọ́wọ́. <laughs> Pablo! Kí o ṣe? Ọ̀gá, ó ti lọ. Ọlọ́run yà ọlọ́run lórí kó má gbé sáyé báyìí lọ. Ilé ìgbà yìí tó kọ̀ wá káàkiri òun ti wù sí. Mo fi bẹ́ẹ̀ ni. Ọmọ ọlọ́run yọ̀ ya ẹ̀ orí ẹ̀. mọ́ ṣe jójó ẹlẹ́lẹ́yà lọ́dọ̀ àwa o ìbí ẹgbà mọ́ládé ní ẹ̀jọ́dé. tani ẹgbà mọ́ ṣe jójó olóko lọ́dọ̀ àwa o. tani. báyìí ah! ẹ. bàbá yìí méjèèjì ilé. mọ́rì ah. ṣé kò sí. aya rẹ lọ́dọ̀ ọkọ sórí mi ìbá ti jà wá o ọkọ ẹni mo bá lẹ́jọ́. kí ló ṣẹlẹ̀ ah, ah. kí ló dé. dá èrò ìwọ ń bi mí pé kí ló ṣẹlẹ̀ kí ló dé mo jẹ́ ń pín ògbé kọ́ mi. for what. sori ọkọ ẹ wọn á pé òun smart èmi jẹ ni mo máa ń gun ẹṣin lọ báyọ̀ ńlẹ̀ ni wọ́n ń gun ẹṣin wá báyìí mi nílé ọkọ ẹ fún mi lóyún eh? kò wá gbé kọ́ mi mọ́ o lè imagine God. No, no. Baby, kí ló ń You báyìí? Irọ́ ló now. pamọ́ mi náà. now. Die. parọ́ mọ́ expect to die ẹ̀ lòun. Me expect to so fún ìyàwó ẹ̀ so easily now. Anyways, ìyàwó, as I am, I'm three months gone. Mo lóyún oṣù mẹ́ta Koye, I'm carrying his child. In fact, his son bí mo ṣe wà yìí. Um, Ibo ni ìpàdé ọlọ́jà àtàsí? anyways me expect kọkọ ètè kó jẹ́wọ́ fún ẹ so easily i'm three months gone mo lóyún oṣù mẹ́ta fún ọkọ ẹ bó ṣe ń wò mí and sori mi ò ní kókó kúrò lé o mo ní kíyàwó ẹ sùn ni this house is big enough for the both of us bẹ́ẹ̀ ni ṣòye ẹ so èmi ti dé o. padà padà gbẹ́sẹ̀ yẹn padà olóyún fọkàn tèmi kò sí big deal bẹ́ẹ̀ bíbí kò sí big deal bẹ́ẹ̀ as a matter of fact mo mọ̀ pé ìwà tọkọ mi pẹ̀lú tí ní nǹkan pọ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ jẹ́ kí n sọ fún ẹ tẹ́ ṣe ń yọ sọ báyìí làwa ń yọ gbọ́ kò sí nǹkan tó ń lọ lábẹ́ ọ̀run táwa ò mọ̀ do you get sórí oyún tó níyẹn kò sí bàárẹ̀ à ń bẹ̀ o wọ́n ṣe big deal kò disturb èmi àtúwọ̀ kò disturb nílé ọkọ tèmi. um baby don't panic Yeah, okay. you go ìyá òkè sórí oyún kò ń ṣe àrùn kò ń ṣe bàárẹ àtọ ṣé nǹkan tó fẹ́ gangan ló ti fọ ẹyà ṣe bọ ọmọ ló fẹ́ o fẹ́ lóyún bọ ò lè lé mi kúrò lọkọ mi bébì ò lè lé mi kúrò lọkọ tèmi sórí me. tèmi lèmi wáyé kò sí mímì kan tó lè See kò sí nǹkan kan tó lè sinmi sórí nǹkan tó fẹ́ ṣe ń sinmi pé ìlú kan ló máa lọ bẹ́ẹ̀ gbalé sí bóyá ní Ondo state ó máa àwọn ibi ìfọ́n bí ọ̀wọ̀ yẹn ibi tó tọ́ sí wíyí nìyẹn yẹn mọ show, show. tẹ máa dalẹ̀ olílérú yìí so má worry you? ah no no no Only that antinata Hey, eh, shut up Only that antinata. family hospital jẹ́ kó lọ sí family hospital wa so ọmọ àti ìtẹ̀m̀bẹ̀ ṣe understand ọmọ ẹ̀ máa jẹ́ ọmọ máa yó my, so nísìnyí ṣe ọmọ kan tó máa bá mi ṣe ṣé ibi tó gbà wáyẹn náà ló máa gbà lọ. dáìrò ọmọ wa wá sí. àpò lórí burúkú ni to. tó bá sùn àpò ìtì ẹ wá súnmọ́ mi àjẹmọ́. sórí ilé tọkọ mi ilé mi You are not welcome. Baby, please step aside. You have to confess Jadi. Dairo, no baby. Ace. Yes, ma'am. Share your butter. Dairo, no baby. Hey. No baby. No baby. No baby. No baby. ìyá pikin. ẹ wọ ẹ wọ́yà tẹ ẹ bẹ fò kan kò gani ẹ wà mọ lọ ẹ wà mọ lọ ẹ wà mọ lọ ẹ wà mọ lọ ẹ wà mọ lọ ẹ wà mọ lọ ẹ wà mọ lọ ẹ wà mọ lọ ẹwà mọ gbàdé lánàá ló dé. àfarawé ni mo ṣe mo mọ̀ pé mo ṣe jọ torí Ọlọ́run dáríjì mi I beg you in the name of God wọlá ìfẹ́ tèmi àti ẹ ti ṣe é mo kàn mọ̀ pé wọ́n ń ṣe èmi ní kí ni you know I've never been like that before ọmọ yẹn náà tempt me oríṣiríṣi I just don't understand I beg you the name of God please forgive me baby please please Joe stop crying Joe Joe má bínú sí i. I'm, I'm sorry, Darby. I'm sorry. I'm sorry. I promise never to betray you again. Please, please forgive me, Joto, your mom, baby. Please, I beg you. Please forgive me. I'm sorry, darling. I, I love you so much. I'm sorry. Please forgive me. Please. ojú tó sọ̀rọ̀ ọmọge gbogbo ara sọ̀rọ̀ pẹ̀lú mọ́rin ìsọ́lá owó ṣe pẹ̀lẹ́ o. ilẹ̀ ń yọ mo wí fún ọ mọ́rin àní ilẹ̀ ń yọ nílé ayé zàdíyàkíyàdíyàlúwé zàdíyà mo ní kó rọra ṣe nìyẹn o Zakia Morìsọ́lá ọmọge ojú tó sọ̀rọ̀ ọmọge Morìsọ́lá ọmọge yàrá ro ọ̀la Morìsọ́lá ọmọge ojú tó sọ̀rọ̀ ọmọge Morìsọ́lá ọmọge yàrá ro ọ̀la o. ó gbàgbé pé ara ló fa àbọ̀ sí o mọ́ni sọ́dá. tẹ fẹ́ adúrú ìyàwó tí ó sùn jà ṣe ní ọmọbìnrin ó kọ̀ ṣe bó ṣe ń ṣe ni ó ń ṣe ọmọdé ni ẹ jọ̀ọ́ dáríjì. kò sí kò tó yẹ kó ṣe kó bí. ọ̀rọ̀ tó sọ mi bá fẹ́ kí ọ lẹ́yìn bá mi mo fi gbogbo ẹ̀ jọ bàbá mi wà láyé bá mi kọ́ rú ilé ìbí mẹ́fà ọwọ́ jẹ́ ojúlé méjì méjì yàrá kan ojúlé méjì yàrá kan ó fi obìnrin sí gbogbo ẹ̀ ni kí mo wá tí ìsìnkú èso tó bá mi easy ṣe jùlọ ìwọ náà ti ń gbọ́ ó ti ń gbọ́ bẹ́ẹ̀. ó ah, sì mọ̀ pé mo fẹ́ràn òun mo fẹ́ràn rẹ̀ bí ìmúmu ni ayọ̀ ni wọ́n sì fẹ́ yàwó lé. wọ́n ti tọ́ wọn fẹ́ fẹ́ yàwó lé ọ báyìí wọ́n fẹ́ yàwó lé ọ wọ́n fẹ́ yàwó lé ọ sójú fẹ́ tí mo fẹ́ tí mo ṣe. gbẹ̀nusọ́njọ. àṣálí ayé ti fẹ́ gba tápà rẹ àbí. àwọn olùgbẹ́dẹ̀ alájẹ bá bẹ̀rẹ̀ àwọn ọ̀pẹ̀yẹ náà fẹ́ kọ́ àwọn olùgbẹ́dẹ̀ ta. mo bínú mọ́ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ onáà mọ̀ kó mo nífẹ̀ẹ́ rẹ. dídé kó di málàjì dídé kó di málàjì ẹ̀ wọ́n wà lórí ẹ̀ mi ò bínú mọ́ wọn náà mọ̀ kó mo fẹ́ràn rẹ mo bínú mọ́ ta tún nù tani tani ìwọ tani ẹyin nígbà wájẹ́ mọ́rin sọ̀lá ńkọ́. aláàjì mò ń pagó yẹn ẹ̀gbẹ́ kan mi ò sí bẹ́ẹ̀ ni o ṣáà rí i pé mò ń bá wọn fámílì mi sọ̀rọ̀ lọ bí má sì ń bá fómílì kì mí sọ̀rọ̀ báyìí àà ó lè dá lẹ́kí n tó padà gbé fóònù. ṣé o sí sọ̀ǹtọ́ ọba sọ láàrin borí bá ọba mú mi tẹ̀ wọ́n tún padà sọ ogun tó ọba sọ fáwọn èèyàn mi náà wo àwọn tó wòye àjọ ọmọ rìn ni èmi ọ̀lọ́rẹ̀ àwọn ọ̀rẹ́ mi rè àti dẹ́rẹ́bà mi ọmọ ìyá mi leléyìí kí ni àjọ ọmọ rìn ni. aláàjì mọ́rùn sọ̀rọ̀ ló ń bá ọmọ ò nílé ò nílé kí ló dé kí n tiẹ̀. abẹ́ mi tó ń bá yín sọ̀rọ̀ ni. Ah, ọmọ yìí ti fẹ́ gẹ̀ẹ́sì áyán o sọ̀rọ̀ ní padà kàbùkù báyìí ọ̀tẹ̀ o. àti bọ́ọ̀lù ẹ̀sùn kan tó fẹ́ sọ ẹ̀sùn kan tó fẹ́ sọ. kí ló fẹ́ sọ. ẹ jọ ẹ jẹ́ kí n rí yín. mo ní kó sọ tó bá sọ fún mi sọ ń wá yín kí n mọ̀ gbọ́. òkè kò sí wàhálà ṣẹ̀rẹ̀ yẹ eléyìí yàtọ̀ aláàjì nǹkan tá à ń béèrè fún látijọ́ tó ti pẹ́. Ah, ah, kí ló dé wọn sọ fún ọ pé wọn ò bímọ rí ni kí ló ń béèrè fún. mo ti lóyún. òkú oríire. aláàjì. ayò abara tíntín bó o bá lóyún ẹ ń lóyún ní òbí. aláàjì. kí ni. mọ́rìnsọ́lá ló ń sọ̀rọ̀. Ah, tó o bá tún fọwọ́ gbájà tó ṣe mọ́rìnsọ́lá ń pa wọn kí ni kí ni kú ojú ọ̀tá o. ta ni wọ. alájẹmí mọ́rìnsọ́lá kí n tiẹ̀. ọ̀dà èmi Mọ́rìnsọ́lá ìfẹ́ yín. ìgbẹ́nu rẹ̀ sọ̀hún alọ́mọ gbọ́n tí mo fẹ́ sọ yìí o kọ́ tẹ́tí rẹ̀ lẹ́kọ̀ọ́ mọ̀ dé o ọmọ tó ń wò yìí mo sún mọ́ kẹ́yìn ní ìsinyìí oyún tó ń mú nìyí ó tó oṣù mélòó. oṣù mẹ́ta pẹ̀lú oṣù mẹ́ta ṣá. oṣù mẹ́ta ló lé díẹ̀ òòrùn ń yà ọmọ tó ń wò yìí alọ́ mo sún mọ́ kẹ́yìn ní ìsinyìí àmọ́ rí bíi oṣù márùn-ún. bàbá tí a bá ní parọ́ á tó oṣù márùn-ún àbọ̀ torí mo wà bẹ́ẹ̀. ọ̀fẹ́ sọ ló kọ ládùúgbò tó o sì mọ̀ pé gbogbo ayé ló mọ kádírì kádírì lọ́tún kádírì lọ́sí. bẹ́ẹ̀ kádírì onílé onílé. mọ́rin sọlá olólùfẹ́ yín ọ̀hún. mọ́ ṣé o ṣe tán láti gba ìyàwó sáwà ládóyún. aláàjì ẹ̀yin kọ́ lẹ́nu nínú ẹ̀ aláàjì. wọ́n pẹ̀ wọ́n ṣe lóògùn olè gbàǹtí ẹ̀ náà torí òkú ilẹ̀ fẹ́ wọ́n máa ń ò tí ì rọ̀ ni ẹ̀yìn rẹ̀ sì ló sì rọ̀ dandan ẹ̀yìn rẹ̀ mọ́rin fara rẹ̀ balẹ̀ ní èsì èèyàn kúkú ní sùúrù ní sùúrù sórí bọ́ bá jẹ́ pé èmi mo lóyún ah! sàkátà pàràbà yìí làgbà sí tọ̀ sọrí sọrí èkùn lé bàbá mi. ìyá ọṣà ọdẹ ọdẹ ọdẹ ọṣà ọdẹ ọṣà ọdẹ ọṣà bó bá ti jẹ́ oyún mi ni tí ìsàn máa lè. bẹ́ẹ̀ ni bàbá wọ́n wọlé wọ́n kú bàbá. ó jà ó jà mí ní. àwọn àjọ lọ bá wọn wọ́n bá dọ̀tún la bọ́ bá ti lè dá nǹkan kọjá lọ́wọ́ fún un tọ́ba jóyún wọn ní sọ̀lá ṣetán wọn gbà. ó ṣà àmọ́ bọ́bá jọ máa lè ní ibi tó o ti dá kọjá ìbẹ̀lẹ̀ rẹ̀ jẹ̀rẹ̀ ọ̀gbẹ́ sí o. ẹ pa. kò ń ṣe láàrin àwọn ẹbí yín báyìí alájí. ìsọmọdé náà. mọ́rin sọlá lẹ̀ ń bá sọ̀rọ̀. mọ́rin sọlá kọ́mọ́dà bíi pé mò ń fi ìyà jẹ ọ́ lójú ń sọ fún ọ pé mo ṣe tán láti gbà o tó o bá ti sọ pé tèmi ni àmọ́ bọ́ bá dọ̀tun la wọn ò ní o padà wá. wọ́n wà ní kí Sàsálí ọ wá gbé ọ ọ pàdé mi yóò gbé mọ́tò mi wá gbé ọ ọ wà pàdé bàbá tí a dọ́dọ̀ bàbá ọ̀dà kìíní tá à ń wí kọjá. ọ̀rọ̀ ah! tí kù yàn. ọjà ọjà ọjà ọjà. mo rin kẹ́kẹ́ ní gbogbo tó ń fà yìí sẹ́mi mo lóyún. jésù àti ìwọlé. ọjọ́ ìjàlẹ̀ ọjọ́ ìjàlẹ̀.

mo léèyàn mẹ́ta ń jẹun lọ́wọ́ ẹnì kìíní dáhùn ó ní wọ́n máa ń fa bẹ́ẹ̀ yìí ẹnì kejì náà máa dáhùn ní àbóòrè pé wọ́n fa tani o ṣàmọ̀ pẹ́ẹ́nì kẹta ló ń bá wí tó ní kì í ṣohun wo èmi ò ń ṣọjọ́ ẹkún o kò tí ì yóò sunkún rárá ṣé wo mọ̀ pé alákìísà àti ẹ ti jó lóru ṣé kò mọ̀ pé lẹ́mú àmọ́ bá òun ni ilẹ̀ bá mú bó lóru ẹ̀ ń ta gbangba ó wá ń wẹkún mu èmi ò ń ṣọjọ́ ẹkún o o bá sọjú ẹkún ẹ di ìgbà tí o bá bí oyún tó wà nù rẹ nígbà tọmọ náà bá bẹ̀rẹ̀ sí ní rìn tó tó bàbá pè tọmọ náà wà lanu pàkà tó pé ìyá mi bàbá mi ń kọ́ tó wà á rí bàbá tó máa fi hàn ọmọ náà ìgbà yẹn ló yẹ kó o sọ ẹkún tó ń sọ yẹn. ẹ ẹ kò dá mi kó tó kò tó bá yé mi sí ẹ jọ kí ló fẹ́ kún. kò wá yé mi o ẹ kó orin burúkú ti sùn kò yé mi. bóyá tí ẹ mú bá àgbàlagbà ní and then àǹtí ẹ̀ lọ́jẹ́ bóyá tẹ̀yìn bá tiẹ̀ bá bá Mr. Dayo sọ̀rọ̀ níbi kò gbọ́n nínú ẹ̀ à ní pé kò fẹ́ kó má fẹ́ kó bí mi ti advise mi support ẹ̀ kó má fẹ́ but kó kò mú gbé ọ̀wọ́n ní ọmọ bí kan kó tọ́jú ọmọ yẹn kó gbọ́ ọmọ yẹn bí ọmọ wọn kó mọ inú má dàbí pé kò ní ní bàbá ṣé o understand nǹkan tí mo sọ. èmi abẹ́ màá gbọ́rọ̀ burúkú lẹ́nu ah. èmi o rántí àìmọye ìgbà tèmi àti ẹ tájọ ń bá wí ṣó gbọ́ àbí mi bẹ́ẹ̀ wí ọ̀dà mi bí wọ́n ní tí ọmọ ìyá méjì tó bá yàrá tó bára wọn sọ̀rọ̀ tó fẹ̀rẹ̀ jáde bí wọ́n ní wọn bára wọn sọ̀tọ̀ rọ̀. sọ́tọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n kúrò tọ́ra wọn jẹ́ ṣé tí bá ti bẹ́ẹ̀ wí a máa ń fẹ̀rẹ̀ jáde ni kì í ṣe tìjàtìjà tìjọ̀gbọ̀n tìjọ̀gbọ̀n la fi máa ń sọ̀rọ̀ yìí. àárọ̀ ọ̀sán alẹ́ kò sígbà tí mi bọ̀ ìwé màá tún máa bẹ̀ ẹ́ o àìmọye ìgbà tí máa bẹ̀ ẹ́ o màá tún kúnlẹ̀ ẹsẹ̀ méjì máa máa bẹ̀ bí má ba yá ara ẹ̀ gẹ̀ má ṣe báyìí ilé ayé ò rí báyìí má ṣe báyìí ilé ayé ò báyìí ẹ ah, eh, kí wàá tèmi sí so ní ẹni tí ìyàwó ẹ̀ ti fà á kẹ́kọ̀ọ́ rí tó ní kí òkè báyìí kọ́ sọ́ di ilẹ̀ kò pọ́síbù ní kémi lọ́ba ẹni tó ní kó pọ̀ sókè rajà pé bí abikọ́lá rẹ́ǹtì lè fún bí abí odò àbí kẹ̀kẹ́ kẹ́sà rẹ́ǹtì owó fẹ́ rí owó tiẹ̀ fẹ́ rí ní ẹ̀ látọ̀ òun fẹ́ rí sàkání rárá. ń kò sọ débẹ̀ fún mi. ẹ bòbò dàbí kó tí kò tiẹ̀ wá yé mi ní gbogbo ọ̀rọ̀ ọmọ yìí ń sìn ni pé ẹ jọ kí ló fà gbé gan. ẹ mọ́rì o ti o ti délé báyìí mo bẹ́ẹ̀ sọ títí títí in fact àǹtí jẹ́ witness mi onídàdí sọ pé mi kì í bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ yẹn mo dẹ̀ bẹ́ẹ̀ sọ títí níṣẹ́ ló tún mú mi lọ sọ́dọ̀ máa yẹn tó ní ẹ̀ kí wá lọ wo ilé ọkọ òun ti rí tó máa ṣó ti rí ti tẹ́ o ti tẹ́ o ti fà tẹ́tẹ́ dì í sí nǹkan tèmi máa sọjú pé kó ní kálukú ń lọ lọ tiwọn because ó ti sú mi mi lè bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ mọ́ a má jọ tẹ́ pọ̀. àti kò yẹ mi ní ẹkú egbèrè tó wá sùn bíbá sí torí ọlọ́run. ewo lẹ kó kọsẹ́ gbà tó gbogbo wàhálà yìí ṣọ́wọ́ mọ̀ ẹgbẹ́ ẹkú lè sùn ni. ta ló sunkún. ẹyà bí ẹ ẹkún pé ẹkún máa ń rẹ́ni ni. ni. ẹni ló ẹkún nínú How are you? So, Ah, Mr. Jumon. Good afternoon, sir. How are you? I'm fine. Good to see you. Good to see you. How are you? Good to see you. Mo ń sọ̀rọ̀. Báwo ni? Ẹ mọ̀ra mi. Ṣé ni àmúra ọ̀rẹ́ mi? Ah, it's small Wow. Okay, cool go on. Meet my wife. Hi. Ẹwà Tóbi. told me to you. Same here. Yeah. That reminds me. I'm not being doctor at all. Who are you? Allah? Kim? That thing is why you were so scared. Being doctor. Would you any pool of blood? What? Yes. That's scary. You're not lying. Olórí wọ́n á fi ọ̀bẹ ó fi gbé ọmọ náà jáde lọ sí fẹ́mi olóde máa kú ní ara ah! tí ní tí wọ́n á ti ń fi òkú olóde ẹ̀ àwọn aláṣọ dúdú ló wá kú bẹ́ẹ̀ ìgbà náà lẹ́yìn ìgbà yẹn mo tún rí wípé ní ìgbà tí ibi tó dé lọ inú iná ló wà tó jó nínú náà ẹ̀rù wá gbà mí tí mo wá tají mo gbàdúrà fún kó sọ̀rọ̀ ẹ̀ mo tún pe pásítọ̀ pásítọ̀ mi wá sọ fún mi pé kí n kì í lọ dáadáa pé tó bá lóyún kó má ṣe olójú ẹ̀ máa sọ mi ní kí n sọ fún mi. but the bottom line ni pé kó mọ̀ máa of course she won't do that I won't even advise you to that. I trust you doctor. Ah, ṣe gbọ́ báyìí. Hmm? don't even think about it. Thank you, sir. Thank you, So, take care of yourself. So, yeah, good to see you. corporate picture Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe oh, sinimá àtúgbé kan jáde sinimá tìlú lẹ́yìn ọlọ́run làkọ́lé rẹ̀ ọlọ́run bá dání ní jákàdí o lẹ́yìn ọlọ́run ò ta. kí ló ti ń dọ̀bálẹ̀. lẹ́yìn ọlọ́run ta tuni apamọ́kọ́ tán ní oṣù òru wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kalẹ̀ sinima ti tún ní ìyàn ọ̀dọ́ gègbè sóbi àgbàgbà olóògùn sẹ̀sẹ̀ ní sóbi ẹni fi yòó méjì kára wọn ẹ̀yìn òkú ni wọ́n fọ́gbà ẹ̀yìn ìgbẹ́ni ayé fi kára wọn ọ̀kọ̀kọ̀ ẹrù ẹgbẹ́ tí wọ́n dè kalẹ̀ fẹ́ni tí ò lọ́rùn. ó ti rú ẹrù ẹgbẹ́. láti rú ẹrù ẹgbẹ́ nbẹ sọ àwọn ẹgbẹ́ nbẹ sọ ọ ò lè sọ mọ́ kò sí ẹni tó máa tẹsẹ̀ bodò tó tún máa kígbe òtútù òyìnbó aláwọ̀ funfun ni ló bá gbé bó ṣe gbé ó gbé dáyà Technology, ló pè é wọ́n sọ fún pé kò lè gbé olóhùn àgbè ó gbé ó gbé dọ́rùn wọn ni ah ó mà ti gbé lọ ní yes i will carry it òjijì báyìí ló bá gbé ló bá sọ ọmọ orí ara ẹ̀ kẹ́ bó ṣe gbé tó jókòó sórí ẹ̀ báyìí ló bá ṣe kẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọrùn wọ̀ ẹ gbọ́ lẹ́yìn ọlọ́run tá a tún ni ẹ̀ ń tó sáré ń pápá yẹlẹ́nkú yẹlẹ́nkú rìn débi ọ̀nà yẹlẹ́nkú yẹlẹ́nkú lórí asẹ́rìn dòdòǹgbà dòdòǹgbà. wọ́n dorí kodò bí àdán ẹ̀jẹ̀ ń tẹnu wọn kò kọ́ òkú wo ló ń bá láàyè rojọ́ ẹ̀ wò ó sinimá ti tún lẹ́yìn ọlọ́run kẹ́ẹ̀rà kẹ́ẹ̀rù ọwọ́ ẹ̀ sọ̀yà ká iṣẹ́ bàbá iṣẹ́ ni. túndé sọ́báyọ̀ sìrò ló pèdúsẹ̀ ló tún dìrẹ́kìtì ẹ̀ lẹ́kàn ọ̀làtúnjì ló pákéjì ẹ̀ starring ọdúnladé adékọ́lá túndé sọ́báyọ̀ sìrò fúnra ẹ̀ dọ̀kẹ́múyìwá kẹ́mi kórèdé ẹ̀yọ́lá iyọ̀lá basira badia olú olówó gẹ̀mà rẹjà lẹ́kàn ọ̀làtúnjì gbẹ̀ngà dínà haruna ni masaun ọláyẹmí jimoh yẹn kẹ́m olùrántí dámilọ́lá sẹ́mílóore fàṣàkè túráyọ̀ òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo sinimá titun lẹ́yìn ọlọ́run àwòtúwò ni ó kọjá bẹ́ẹ̀ kò gẹ̀tì ọkọ̀ b No! now. No! Onímọ̀dé sílẹ̀. ye